wọ́n ní ẹ́ńjìnì ọkọ̀ ojú omi tó fẹ̀mí àádọ́jọ èèyàn ṣòfò ní Kwara bàjẹ́ ni ìjọba ìpínlẹ̀ Kwara ti fìdí ẹ̀ múlẹ̀ pé ẹ́ńjìnì ọkọ̀ ojú omi tó kó èèyàn ọ̀ọ́dúnrún ló bàjẹ́ lójijì lójú agbami èyí tó ṣokùnfà ìjàmbá tó fi ẹ̀mí èèyàn àádọ́jọ ṣòfò tí àádọ́rùn-ún sì dàwátì ẹ̀ẹ́mà ìlú Pátìgì Alhaji Ibrahim Umar Bologi tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ kẹrìnlá oṣù kẹfà yìí sọ pé ọ̀ọ́dúnrún èèyàn ni ọkọ̀ náà kó àwọn mẹ́tàléláàádọ́ta ni wọ́n rí gbà sílẹ̀ àádọ́jọ kú àádọ́rùn-ún sì di àwátì ó tẹ̀síwájú pé láti ibi ayẹyẹ ìgbéyàwó tí àwọn èrò náà lọ ṣe lábúlé Egbòtì nípínlẹ̀ Niger ni wọ́n ti ń darí bọ̀ ṣùgbọ́n lábúlé egbò níjọba ìbílẹ̀ pátigi ni ìṣẹ̀lẹ̀ náà ti wáyé ní nǹkan bíi aago mẹ́ta òru ọjọ́ ajé monde ọ̀sẹ̀ yìí ó ní ẹ́ńjìnì ọkọ̀ náà ló déédéé daṣẹ́ sílẹ̀ lójijì lójú àgbàmì alhaji ìbólógi ni àwọn òṣìṣẹ́ tó ń gba ẹ̀mí àwọn èèyàn tí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ sí ṣì ń ṣiṣẹ́ takuntakun láti wá àwọn èèyàn tó kùtàwátì náà rí bóyá wọn á jẹ́rí wọn nínú omi Ibrahim Alágúnmu ló ṣàkójọpọ̀ ìròyìn yìí fún Aláròyé online television.